Thank you. àmọ́ tí a bá kẹ́ sókè kò sí lóko nínú ẹ̀ pípẹ́ ayé àwọn ẹ̀rí kọ̀ọ̀kan tó jábà pé àlè tó sókè irú ànábì yìí sọ wọ́n lè jẹ́ pé wá pé òun kí ilé ànábì wa Muhammad sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lá òun á nínú àdúrà àwọn sí i ṣùgbọ́n tó kí ilé ànábì ìlú táwọn tó ṣe kó la kó á nínú àdúrà yẹn ajẹ́ sí ànábì ti fi ó ṣe àdúrà yẹn sí òkè sọ làwọn olùmọ̀kíjọ́ yìí wá pé nínú àǹfààní tá a sọ sínú àdéhùn yẹn pé ànábì ti fi ní.

ó tẹ̀lé àtúgbé ní àwọn sàábàrì mú èyí sá láyé mọ́tò béèrè pé kí ló ń bí báyìí kí ni tó ń sọ báyìí. Ṣòkòrò ìdílé káfí lókè káfí fèlè ṣe ti òbúrò lé àmọ́ kílẹ̀ ń gbé àgbè sílẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe mọ̀ nínú àwọn ìta àrí àdínà àwọn sọ̀rọ̀ àwọn àdéhìí tàbí àmẹ́sìtẹ̀lì ẹjọ́ ẹ̀yìn tí àwọn ọmọ wọn pa owó bẹ̀ ẹjọ́ àkọ́kọ́ ìtọ́lọ́ ẹjọ́ àwọn tó ní oṣù ní pariwo wọ́n pariwo tí ẹ̀sán bá pa náà fi sọ́ọ̀pù wa kọ́mọ̀jẹ̀fà òògùn alámọ̀gbára dára rẹ̀ kọ́mọ̀kọ̀sán lẹ́sàn ẹ̀dùkọ̀kan lẹ́sàn se ilé àlùwàlá lọ́dà ẹni káfí rẹ̀ tàbí lé lọ. àkọ́kọ́ ni pé ọjà ìdí mọ́sálásí kọ̀ọ̀kan ó ní àyè ìgbésà àti ìmọ̀wé ọjà tí wọ́n mọ́sálásí kọ̀ọ̀kan ó ní àyè ìgbésí àti ìmọ̀wé eléyìí àtàkùn ẹ̀ láwùjọ. lára àwọn nǹkan tó ṣe pé ṣẹ̀rí àwòpadà nù. a lè rí yẹn kó máa bẹ̀rẹ̀ pé ẹ ṣé láyà nẹ́bí tí wọ́n níbi kan sí ọ̀nà ẹ̀dẹ́ máa wẹ̀ fún mọ́ṣáláṣí ẹ̀yìn kò sí àmọ́ kò sí gbèsè tó burú. lára àwọn mọ̀sọ́lù ìwé sára nǹkan tí ò ṣe pé tẹ́sí ò sọ pé ẹ ṣe àbí ẹ má ṣe àmọ́ àìpé yọ̀ọ̀pá oore wa yóò sì gba àbúrò dáàbò fún wa. bí ẹ bá dé sáwọ́dí lónìí àwọn mọ́sálásí wọn tó ń bá kọ́ ó jẹ́ àwọn mọ́sálásí tí ọwọ́ káàkiri ní òòlù náà kọ́ mọ́sálásí yẹn fi ibi tí wọ́n ti lò kú síbẹ̀. so eléyìí tó ṣe pàtàkì yìí torí pé bá a ti ń palẹ̀ mọ́ kọjú ayé wa lọ́yẹ̀ ká máa palẹ̀ mọ́ fún ìgbó náà. bàtà bá wa kú tán tí wọ́n á jẹ́ pé tí wọ́n kú láyé tó máa wọ́n fi dáàbò sin àbáàbí kírun sí àbáàbò rẹ̀ òkú. so àwọn ní inú yàrá rẹ̀ lókùn tí a ti wẹ̀. gbogbo yàrá yẹn yóò rọ̀ onírọ̀rùn láti ṣe kéde láti ọjọ́ tí yóò wá jẹ sọmọ ẹjọ́ yẹn kan yóò nira díẹ̀ tó. Bàbá yẹn ní bóyá jẹ́ sáà máa ní. pé tọ́lẹ̀tì yóò bá jọ sí yàtọ̀ sí tọ́lẹ̀tì àwọn ará ajégúnlẹ̀ o tàbí kò ṣe é wọ̀ àpẹẹkọ́ ńlá ẹ̀kejì ni pé èso lánàá orí mi àgbà ilé dúró sí káwọn ṣe dúró sí. wọ́n fẹ̀ lè fi wọ́n tọ́wọ́ ẹ̀kú ní ọ̀rọ̀ ní kátólá ló tó bojú rí kátẹ̀ títí lẹ́yìn ló fi mọ́ ọ̀la kò bẹ́ẹ̀ a sì gbọ́dọ̀ kó lásán òkè àgbọ̀ ìwà a gbọ́dọ̀ kó lásán bí ẹ̀kọ́ ọ̀gá wọ́sà ṣe ikú nírọ̀rùn tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa tó lè ṣe ikú ní ìsinmi fún wa ẹ̀sán ní iṣẹ́ rẹ̀ ìwà rẹ̀ tí ọlọ́run tẹ̀wọ́ gbà tí ó gbé fún tó lè jẹ́sìn fún wa kọ́lọ́mùsà fún wa sí.

orí tó máa nípa kákí òkú ìṣòro dára. Mọ̀ pé báwọn tó wá ń rí àwọn ènìyàn, báwọn tó máa ráyè fún wọn kí ìdáhùn tó wá ní tẹ́lẹ̀ tó pẹ̀lú yàtọ̀. Tí o ètò wá fẹ́ ju bàbá ìrìn àjọ àwọn òkú, ilé ìwọ̀n fi máa mú ní gbọ́ ọjọ́ àti báyìí ń bọ̀ nípa lẹ́kùn ní ìpínlẹ̀ tó kúrò lẹ́kùn. Wọ́n tún dá tọ́ba kí o tán ṣé wọ́n bá yá ṣe ìwọ́n mẹ́ta lè fi àdàgbò pé kúrò ìfòkò. Wọ́n tọ́ba kí wọ́n ní kí ìrìn oríṣiríṣi tó tó tó gbọ́ àti àwọn ìdájọ́ ọ̀ṣẹ́ wọ́n bẹ̀rẹ̀.

ìgbà tí wọ́n tí òun sáré àwọn jàgbọ́n kan máa ń kọ̀ọ̀rẹ́ sí gbogbo ilẹ̀ àdìdé àwọn náà ti bẹ̀rẹ̀ sí àǹfààní ìgbà àwọn náà lè fi ìwọ́n kan àwọn ọmọ kan lẹ̀. wọ́n á bẹ̀rẹ̀ sí ni pé bàbá yẹn kù yá lọ. àwọn ọmọ ní pípíà ni wọ́n sáré wá gẹ́gẹ́ òkú náà ọmọ ẹ̀yìn òṣèlú pẹ́ láti. èyí tó dáa ni wọ́n pé ọmọ ẹ̀yìn ọbẹ̀ kan jẹ́ pé wọ́n fẹ́ jọ ẹ̀mọ́ mi. mo ti ní ẹni tí ọlọ́bìnrin ò ní bàbá mo ti ní ẹni tí mo yẹ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ kí mo sì dáàbò ìgbéra. ní sọ́ọ̀tì ló ṣe àwọn kò lè gbé ní. ọ̀yá òṣèlú kó lè súnmọ́ kúrú òpè pé bèrè òun kó lè gbé lè súnmọ́ kúrú tọ́ tó àwọn akáwọn òkò sábà sọ̀rọ̀ lẹ́yìn kan ìjọba ó ní bí ọba àwọn sọ̀rọ̀ ó já òkà ní ìlàdà òrùlé ó já ká lọ́wọ́ ọ̀sán àmọ́ ìjọba ó sì ó ṣe lẹ́lẹ́ jù náà láyé àwọn àbẹ́ẹ̀kùn nípa ámítà sílẹ̀ ìrìnà lóòótọ́ àti ìdílé lọ́wọ́ ìgbà ọ̀dà wàlà tọ̀ọ̀lì ọ̀kúrò ààrùn tí wọ́n bá wàlà tọ̀ọ̀lì ọ̀sọ̀kúrò ààrùn àdéhùn ni wọ́n sọ pé ìlà àmàlà ìlà àmàlà náà fàá àbí ẹ̀ tí wọ́n mú ibà sáà ní ẹ̀yẹ́ ẹ̀sẹ̀ ìlú ọ̀sán tó ti tó sí lẹ́yìn sẹ́nu kí wọ́n mú lẹ́sẹ̀ wà àtọ̀rọ̀ bí òun náà lẹ́yìn rẹ̀ lẹ́sẹ̀ kí ara rẹ̀ wọ́n ti wá àtọ̀rọ̀ lọ́ba wá sí adẹ́pẹ́ àmì lọ́sàá wá sí ìlú ti ìmọ̀mù torí pé ìmọ̀mù ní sí ìgbéra ní tí ó ti rìn. lọ́gbọ́n tí àmì ìmọ̀mù lóore sí àti pé àmì yóò lọ dọ́gba lẹ́nu tẹ́gbẹ́ àlàyé tó mú jù tó sì kú nínú ọ̀rọ̀ nípa òun ni pé kájẹ́mọ̀ ń wo sàánú kọ́dà nínú àwọn apá kan ní pé kájẹ́ ó ti níbi ara kíkan ó ti yé ṣùgbọ́n pé áámi ẹ̀yẹ ti pé áámi yóò pa àgùn díẹ̀ ó ti yé káàdì ó ti gbẹ́ lórí ààrẹ yẹn káwọn tó gbé tiwa torí ẹ ẹni tó bá ṣáṣí pé ní wá àpapọ̀ tàmínú tàmínú ìmọ̀láàdà ó fìrà láwó máa tàkọ̀dá mẹ́rẹ́ ní ìmọ̀lẹ́ ẹni tí wọ́n bẹ̀rẹ̀ bá fi léyà ìmọ̀láàdà wọ́n sàbòrò jẹ́ ìṣẹ̀lẹ̀ kì í tọ́sẹ̀ ńlá ńlá o kì í ṣe lọ́tọ̀ ọ̀pá o àwọn ìṣẹ̀ kó kó kó lórí ìdílé àmì wa ìkọrọ àwọn akóso àtàkọ àtọwọ pé ìmọ̀ kóso wọn bá ti wá láti ọ̀rọ̀ ní mọ́lẹ́ ọ̀lẹ́lẹ́ fọ́yẹ́ jẹ́ pàṣẹ́tì díẹ̀ kẹ̀lé kó wọn kàwé ọ̀rẹ́lẹ́ ẹ̀yọ́ gbé kalẹ̀ ẹ̀lú yóò jẹ́ kó ṣe jọ 不用去问。 ìsìláàmù kó ní bó lọ bí pàlàpàlà kó wé àwọn èyí jẹ́ àwọn nǹkan tí a lè fi mọ́. Ìtawọ́ tó wá bẹ́ẹ̀ ká lẹ́bí ọlọ́run ni tọ́lọ̀ bá tó wá sọ sí àkàlẹ̀ fún. Tẹ́lẹ̀ lórí ìfẹ́ tọ́lọ̀ ti sọ sí ní o, tó ti àmì àwọn méjì ọ̀sán ẹgbẹ́ lọ́rùn dànù tí wọ́n ní ọlọ́run ti sọ sílá kalẹ̀ fún báwọn náà ọ̀rọ̀ yìí o. náà àwọn tó ti kọjá lọ táwọn ọ̀bá láyé ọ̀nà wọn láti máa fáwọn ẹgbẹ́ ọlọ́run ni wọn sẹ́gun olè kọ́ àbáwọn láyé ọ̀nà táàbù máa ń sọ àtọ́ni pé ọlọ́run sọ ní kọ̀ọ̀rọ̀ ó kù wọn náà lórí táàbù lórí náà sọ ní àbí ó kù wọn ní kẹ́lẹ́ àtọ̀fà nílò ọlọ́run àbá wọn láyé kò sí ẹ̀rí ká máa retí kò sí ní ìjà kan máa retí gbogbo yìí tó Lukman ànábì kùránì ọ̀pẹ́ láàánábì ànábì ló sì gbé ní ọ̀pẹ́ láàánábì ọlọ́run dárúkọ rẹ̀ náà kùránì ànábì náà dárúkọ rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ sẹ́yìn kan tó wọn ló fi kí ni ọ̀pẹ́ láàánábì torí ẹ̀yìn àti òfin pè náà níbi ìtọ́gbà tí wọ́n lọ́dọ̀ àwọn èèyàn wa òun ni pé wọ́n máa ń pè náà níbi ààrí ẹ̀rí àtọ́sọ pé àtàlẹ́bí ẹ̀rọ káyọ̀ lè pè náà níbi lẹ́yìn tí ó lẹ́kọ̀ọ́ sí síwájú wa a lè máa mú àwọn èèyàn sọ́dọ̀ àwọn dání wá ẹjọ́ so ṣé ó yẹ báyìí láwùjọ èyí zero point nine ẹlẹ́rẹ́ ní mẹ́nu kùránì ọlọ́run òpin láàrin rí àwọn tó gbé mistake yẹn wáyé látọ̀dọ̀ àwọn àpáwà tó ń síwájú ẹ̀ṣọ́ tí wọ́n ń pè ní tí wọ́n ń pè ní ànàmì mo rò pé ṣòwò wá wà bẹ́ẹ̀ láwọn ẹlẹ́rẹ́ ní iná sọ́dọ̀ dàpọ̀ mọ́ kùránì tí ọlọ́run òpin láàrin tó yẹ kí mistake yẹn ò síwájú òbí káwọn tó fún ọ láàrin So yẹ ọtí méjì kékeré wọn lè síwájú lọ́gbọ̀n àwọn èèyàn ló ń pè é pè é ah, gbogbo kílẹ̀ ọlọ́run kí gbogbo wọn ṣe ọlọ́run tó ń bá. ìlú ìlànà ìlànà wọ́n máa ń gbé pẹ̀lú pẹ̀lú àtọ̀ súrà tó sọ fún wa nípa orin kíkọ àti cultural day àti cultural dance cultural àtẹnudíkọ àti kọ́sọ́lọ́dà àti kúẹ̀ tó sọ fún wa ètò kò dà èwo ní jẹ́ cultural dance. Ìjọ òbílẹ̀ àti ọjọ́ ọdún òbílẹ̀ ọdún òbílẹ̀. Ìjọ ìlú ìbéèrè ìtọ́lágbára ni. wọ́n ní àti ìtọ́sọ nípa orin wọ́n ẹ̀kọ́ ẹ̀ báwọn lè ṣe máa ń kọ́ tó ti yé. àwọn kọ́ ni pé orin kíkọ nínú ẹ̀sìn dábọ̀rọ̀ kọ́kọ́ yìí ni pé orin ò sínú táàbí olú sínú gẹ́yì táwọn tó ṣe lọ. ọlọ́run ò ní ẹ máa fi orin sí o níbi kàkà sọ̀pọ̀ tó wà sí pé kò sí ti jẹ́ orin ẹ̀sìn kò ní jẹ́ gbẹ́yìn. ìtọ́wọ̀ wá ní ẹbí ṣèjọsìn fóònù nǹkan yẹn lèèyàn máa ń ní làá ń lẹ̀ ó ti yé bẹ́ẹ̀ sì ni ọlọ́run ní ẹbí ló sì ní torí àkòsí jó ànábì mo rò pé tí eléyìí bá ti kílẹ̀ sí wa ànídàmú ànídàmú. ẹ̀sìn ní tọ́lọ̀ bá pè ní ìjọsìn ìbáwọn ìdáwọ̀ ìláwọ̀ ní tọ́lọ̀ bá pè ní pè ní ìjọsìn àmọ́ tọ́lọ̀ bá ti yára ní ìjọsìn fún òun ìtọ́wọ́ òbí ti yára ẹ̀sìn tó bá ti yára ẹ̀sìn ẹlẹ́sẹ̀ rẹ̀ torí àpò sí islamic song èyí tẹ́ Usman was only the voice of Islam, the voice of Islam. The Ìsọkúsọ ni. Holy singer, holy elite, holy holiness of Allah is the ìsọkúsọ. Holy singer kọ́. I have a pé tẹ̀lé pé ó lè yọ láti bí ọ̀kọ́ ni bí ọ̀ ṣùgbọ́n. báyìí lọ pé wọ́n lè kóra ìlànà gbogbo ẹ̀. ọlọ́run náà lọ kóra nípa náà bí èsì àkọ́ni. ọlọ́run wà máa yàgbà nílò àwọn òṣèlú ìjọkọ̀ tọ́kọ̀ jẹ́ ní ọjà kan ọlọ́run tó sọ ní kòrán rẹ̀ sí àwọn akọrin o àwọn tí máa tẹ̀lé wọn àlìkà òwú náà ni wọn àwọn dábìlì tó fi gùn láti fi lọrí sọlọ́wọ́n bá ṣe sábúrú ni so ó lè gbára látara kó gun mọ́tò yẹn láti ṣe sọlọ́wọ́n bá yálà pẹ̀lú rẹ̀ sì ó ra mọ́tò nítorí kó lè máa rí gbé lọ sí eight ọ̀rọ̀ amọ́tò torí kó lè máa rí gbé lọ sí wáàsí ọ̀rọ̀ amọ́tò torí pé kọ́mọ́bà máa fi ara kan obìnrin olóbìnrin nínú mọ́tò sóyè yóò wà láàrin ìjọba orin náà ní kìí sẹ́sì bọ̀ tí yẹn bá kọrin tó dáa tó sì kọ́ nítorí àníyàn pé mo fẹ́ fi rìn ẹ̀sìn lọ́wọ́ látara kankan yóò wà lára ẹ̀gbọ́n àwọn kan ń gbọ́ àwọn mùsùlùmí òun wá kọrin ọ̀tọ̀ lọ́kùn sọ ń bẹ̀ ó fi bú àwọn yẹn padà jẹ́wọ́ lára mi gbà ẹ́ àgbàlagbà torí pé àníyàn dára ló ti ṣe olùkọ́. Náà tí nǹkan kan bá ṣẹlẹ̀ tọ́jà burú èyí wà fọwọ́rí sí àlàyé fún wọn láburú yẹn nípa ìyẹn fún ṣẹ́gẹ́lì ṣàlàyé aburú yẹn fún wọn ìyẹn sì fi ṣàlàyé tọ́jẹ́ òṣìṣẹ́ islam lérí ìtàn ìyẹn pàlà wọn. lábẹ́jú rẹ̀ ìkọ́nù àwọn àpá ọ̀sẹ̀ à ń pè àpá yẹn ní àpò rẹ̀ lórí. náà ti wọ́n yìí lọ́pàá súnmọ́ kò kí ìtàkùn pọ̀ náà àmọ́ bí ọdún bíi mélòó kan náà kò tó bí ọdún bíi mẹ́rin mélòó kan wọ́n á jẹ́ náà ní súnmọ́ náà wọ́n ti gbìn jẹ́ náà ní súnmọ́ náà. àdóòtú náà táwọn àdóòtú náà. حبيبي حبيب العتاب ọ̀tá súnà yẹn tọ́lọ́run ló kéré ẹ̀nà fún ọ̀tá súnà lòwò òun náà ni àbíbàbèsè tí ọ̀rẹ́ ní bí àwọn àbẹ́ẹ̀sì ó fún wọn sí ẹ̀yẹ́. parí ó ti gbé ó kú sọ ìlú parí ó sì bu ẹni tó ṣe oníṣọ ìlú parí ni ó ní bùkárí gbà kọ́ lọ́kọ̀. sí ìbùkárí dànù. àfáàní wá ní èdè kọ́nà àṣẹlẹ̀sì kọ́nà àṣẹlẹ̀sì. ìtọ́nà àwọn jáde ìgbàmíyà kọ́nà tó lé làwọn ó jáde àyè. ọlú èdè ọwọ́ akọ orin ó fi sọ nípa ẹni tá à ń pè ní àjùmọ̀ nù parí. kí ni ipò rẹ̀ nínú ẹ̀sìn kí ni táwọn àfẹ́ẹ̀sì sọ nípa rẹ̀ kí ni ipò síra rẹ̀ nínú ẹ̀sìn bóòlù àwọn èèyàn ti pàtàkì síra rẹ̀ sí láwùjọ rẹ̀ ipa àwọn obìnrin síra rẹ̀ ti pọ̀ nínú ìgbésí ayé àwọn mùsùlùmí ó wá kọ orin yìí orin yìí dín ní ọgọ́rùn-ún ọwọ́ àbí sọ̀rọ̀ láti fi súnmọ́ ẹ̀sìn lọ́wọ́ ọsọ dáadáa irú tó ṣe yìí ọkọ ọrin ni lágbára ló fi kọ́ o kọ́nà tó bá fi yorùbá kọ́ tó bá fi wákà kọ́ ó ti yé pẹ̀lú àníyàn tó lé yìí kí é ní ẹ̀sìn ní kọ kí ọkọ ìlágbá kò lè gbé ọ̀sọ́ rẹ̀ wọ́tọ̀ ọkọ ìlágbá àtọ̀tọ̀ ọkọ wákà ó ti yé tẹ̀tẹ̀ náà ní tó ti lòlò sí tó sì kọ̀kọ́ wúkọ̀ tó ọkùnrin tó fi kí àwọn èèyàn nílò tó ń pa àwọn èèyàn sákèèsì ìdúnwọ̀n gbọ́lé torí sàlàyé rẹ̀ fún wọn. tọ́ba ti lòlò sí kò sí tó burú mi tọ́ sí. tó o sì kọ́ bí agbára ṣe ń pọ̀ tiẹ̀. olùdókòrò tó o sì kọ́ bí ìyá mi ìyá mi ṣe ń pọ̀ tiẹ̀. tàbí lọ́kọ̀ rẹ̀. àmì náà jù àmì hmm? náà àmì náà jù ọmọ mi tó ra ara bá jẹ́ ìlú ọmọ orúkọ rẹ̀ wọ́n láti ní àjàwó yìí ẹ̀ẹ́ ìwọ́n ní àpá rẹ̀ so tó ọba kọ báyìí torí pé obìnrin làwọn ẹ̀ wọ́n lùlù sí wọn lùlù sí àgbọ̀ ìbọn gbọ́n wọn ní tàbáyìí wọ́n lè dáwùjọ àwọn obìnrin fún dáhùn lára yàwó wọ́n lè àtọ̀bìnrin ìdáwọ́jọ́ sí lọ́jọ́ wọn àbí kí wọ́n rọ́pọ̀ wọn tó kó lẹ́nu lé wọ́n á fi orin omi dára. Ọkọ̀ ìwòlé wò sáà. Ó kì í tó ń gbọ́mọ̀ ìrẹ́lẹ̀. Bí ẹ bá rí ìyàwó bẹ́ẹ̀, ẹ rí nítorí bẹ́ẹ̀ fẹ́ obìnrin. bàbá sọdọ́rù mi ti kó ara pàdé gbọ́ àmínà àjàwó àmọ́ bẹ̀rẹ̀ ó ti kú sára ní kọjá pé ọwọ́ kọjá pé òun ti rú báwọn àmọ́ ní ohun tó tún ta ju sí ẹ lọ ó tún wá mọ orin kọ ìyẹn tó ti tó ọ wọ́ ẹ́ẹ́dì sẹ́lẹ̀ máa wulẹ̀ dáná máa dáná lára rẹ̀. Wàhálà ìtúndìrì yẹn bá ti torí tọ́lọ́ bí mo fẹ́ fi lọ́kọ̀ mi nínú ni mo sì fẹ́ kọ́ máa àbá àkótẹ́ máa kọ́ máa fi ṣèṣe náà ká fún ìwòkú olóògùn rárá. Àmọ́ pẹ̀lú mọ́jẹ̀ ló ń pẹ́ mọ́jẹ̀ orí lè kejì ọgbọ́n o méje ń tẹ́kì yọ nínú ìlú yàrá wọ́n yìí dènà yọ ọ̀kan méje sóhun rẹ̀ ni wọ́n yọ jáde láì ẹ̀sùn tó burú rẹ̀ ọkọ rẹ̀ kọ̀ọ̀kan ìtẹ́lẹ̀ ó sì kì í débi pé ní ọ̀gá òkà nínú tó dáa tó láì tó irú báyìí oṣù tó burú rẹ̀ irú ẹ̀ ní ànábì ní hasan musabi kò sí. wọ́n máa ní akọrin ànábì akọrin tó dé kéde tí máa lọ kọrin fún wọn lóde o. ọ̀sẹ̀ lọ́sẹ̀ bá ti bá kọrin ànábì yẹn báyìí bí lakọrin lórí ọ̀nà wàrà ní ayé lórí akọrin tiwa náà. akọrin ànábì ni pé tí ìka bá tẹ̀lé òun ní máa dúró. láti bá ànábì fi orin ìfẹ́ǹdì ànábì lórí àwọn bèbè yìí àwọn aráàlú mọ́ta ọmọrin kọ̀ọ̀kan wọ́n sì máa ń forí káka láàrin àwọn lágbára tábàtì forí fún yàn wọ́n náà kò sí àdéhì ìwà ìgbà yẹn náà tábàtì forí fún sọ̀rọ̀ pé gbogbo mọ̀ nígbà tó àwọn olórí yẹn tó máa ń búra wọn so tó máa ń búra fún yẹn ni máa ń wọ̀ yàn lára ikú ó wù yàn lásán lọ. ikú ó wù yàn lásán lọ. tó bá yẹ kó àwọn olórí ìlú wa yìí kánú ọ̀bá àtàwọn tí wọ́n pè lẹ́sìn àtàwọn tí wọ́n pè lẹ́sìn kánú ọ̀bá kan púpọ̀ tí wọ́n sì lòrì sí i tó o sì ya wèrè ẹlẹ́bí ànẹ́bí tí kò láti sọ pé àwọn olórin àwọn ẹlẹ́yà wèrè olùkóso náà tó sọ̀rọ̀ ní ẹlẹ́gẹ́ ẹ máa ń tẹ̀lé wọn adẹ́pọ̀ àwọn ọmọ ọ̀dà adẹ́pọ̀ àwọn ti wà nínú àwọn olórin gbogbo àwọn ló sì pọ̀ kùránì kẹta yà bí ó sì bẹ̀rẹ̀ sí pípé ìlànà ní iná àmọ̀ irú àwọn bí àwọn àṣàmù wọn sábẹ́ àti irú àwọn apá àtàṣọ yìí tó di wọn kọ ní pẹ̀lú. sábà kó àtẹ́bí dáadáa kíni ẹ̀ máa gba ànábì ànábì wá pé àwọn èèyàn tí wọ́n mú orí pọ́n náà sọ̀rọ̀ àbá ọ̀yà wọ́n fún wọn eléyìí ti kò rí bú ó tún pẹ̀lú mí wọ́n fún wọn kò tún kí ànábì lọ́wọ́ rárá òun náà kò ní fún wọn kò tẹ́ ànábì wá lọ pé àtànà ọ̀sáàbì àtànà wá yẹn lórí níṣẹ́ pé aláìsí àgbà lò. àtàrà lọ sáré tùwárì ìgbàjọ́ wa kọ́ ní mi àdájẹ́lẹ́ fún adáadá ojú mú adáadá kàyọ̀ máa ń sùn ìdíkalẹ̀ ìdílé ọgbọ̀n bá yẹn lè fún wa tó tọ́ máa lọ máa lè ní. Ọ̀jì fábílì ẹ̀rọ ìfẹ́ náà tí wọ́n wà náà di àmọ́ kọ́ máa lọ máa lè ní kàn yọ ọ̀jì mọ́kọ́sí yọ fámìlì mi lẹ̀. Torí pé nítorí ẹni lọ́yẹ ní fún ọ̀rọ̀ yóò gẹ́ni ní adìyẹ. Tí ẹ̀gbọ́n rẹ̀ wá ń bú ọ nílẹ̀ ọgbọ́n tí mo délé ìpara àtàyà wò lè pọ̀ ẹ̀gbọ́n rẹ̀ yàgbẹ́ bẹ́ẹ̀ Ìṣèlú ti láti lẹ̀ rẹ̀ àtàràtà àmọ́ wò pé bí ti wọ́n family fámìlì ìṣúra. àlẹ́kùn ní kí àfáà sáré lè fún wọn ó fún wọn fún wọn ní ìbí nínú oṣù tẹ̀kẹ́ ni yóò tún fún ọ lọ́wọ́ kó lè máa fi dáadáa. ọlọ́mi ni pé fàáyé ní àgbo alukóòlù sí òkè máa yẹn pé ìbèrè ń gbogbo kan wò lẹ. inú wọn bàjẹ́ lérí ni irú àwọn inú àwọn ará mọ́kàlẹ́ ní wọ́n bàjẹ́ lérí ni ní ọ̀nà lọ́wọ́. mo wẹ̀ lọ́wọ́ tí wọ́n á dé àtàwọn tábìlì lọ́nà nìkan ìbò náà dé sẹ́yìn fún nígbà náà bí inú ni so yọ̀ọ́ àti ìmọ̀lẹ́lẹ́ kìí ṣe kíkì ti ẹ̀yìn o wọ́n náà lẹ́bi ní pé kí àbúkí kí àtàlùkù sábì kọ́ lọ bá àbúbákiri kò sì yẹ kó sọ nípa àwọn fámìlì rẹ̀ ṣe kókó tó kọ́ mọ̀ wọ́n dáadáa àmọ́ kọ́ yọ àwọn tọ́jú lábẹ́rẹ́ wọlé kò sì yẹ nítorí fáwọn ọba àtàlẹ́bí lẹ́nu nìkan fáwọn ẹbí ti àbùsí òkú wọ́n yára lẹ́yìn ọ̀sùn bàṣá mi torí pé ìsọlẹ́nu ló ti lọ pọ̀ ọ̀dọ́ ìjọ ọba kí lọ́dà apá kan lẹ́sìn. káyé apá ẹni àdúgbò súnmọ́ ẹ̀ ọ̀tá súnmọ́ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí nígbà ìtàn sọ̀rọ̀ wọ́n ní apá ẹni tó ń tájà apá ẹni wúrà wọ́n ti sọ lẹ́nu kò sọ̀rọ̀ wá sí lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọ̀gbọ́n lẹ́ni tí wọ́n pariwo rẹ̀ lẹ́nu ọ̀bà. sọ àpá àtàwọn ìṣòro ṣe bá ń lé o torí ẹ̀ ní ìmọ̀sí mẹ́lẹ́rì lùkáàdì ọlọ́run tá a lọ kò sóore títí ọ̀rẹ́ àmọ́ tó bá kọ́ kọ́ ò ìdí ẹ̀sìn ní kọ́ bá ti ń bẹ̀ tó ò ṣe tọ́lẹ̀ fọ́pẹ́ láàrin ẹ̀kọ́ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀sìn lọ́wọ́ àkọ́bẹ́ bí fún kàn sí láwùjọ. fún àwọn ẹgbẹ́ náà sí àwọn ẹgbẹ́ tuntun nàìjíríà ìdógún rẹ̀. àwọn tó máa ń kọ orin wákàyìn àmọ́ àwọn tó máa ń kọ ewu. tó tí wọ́n lọ sí ilé fáwọn ìjọba tó wọ́n sì kú ìjọba ń bẹ̀ ti yé ewúrẹ́ kọ̀dá wọn fún ìjọba tó ní tí wọ́n yẹ ọ̀la àní wọn tó bá dáa yìí fáwọn ẹni tó lù wọn bá ara rẹ̀ wọn kò tẹ̀lé tó lẹ̀ máa ẹ̀ ìjọba lẹ̀ ta kí wọ́n gbowó rẹ̀ ó sì tó gbowó rẹ̀ mo rò pé mo filẹ̀ náà mo rò pé ìyẹn ti yé wa èyí tó wá fún ni pé wọ́n ní cultural day ìyẹn ni pé ọdún ìlú ọdún àṣà àṣà àṣà lóyún ilé kò sí tọ́jú ọmọ ní ẹ̀sìn wa ẹ̀sìn tako ẹ̀sìn tako ilé kan níbi tẹ̀lé màdínà ọlọ́run sọ ó bá aráàlú mọ̀lúwà tí wọ́n ń ṣe cultural day. àwọn sì ní wọ́n ní cultural day méjì. méjì ìlànà ti sọ fún wọn pé ẹ gbọdọ̀ ṣe é wà o. ọlọ́run ọ̀dẹ́gbẹ́ ẹ gbọdọ̀ ṣe é máa ó ní pé torí pé fàáyìn ńlá àkọ́bù àkọ́lé àbùdá nà fún báyìí mìíràn ọlọ́run ọba ó ti rọ́pò fún yín tó lóore ju méjèèjì lọ. ó ní torí bẹ́ẹ̀ ẹ má sọ méjèèjì ẹ má ẹ má ṣe ọdún ní àti ọdún àwọ̀. lóòótọ́ jágbójó náà bá ti gbà láàmú báyìí káwọn àti gbogbo ọdún tá a bá ti jọ́nà tẹ́lẹ̀ sí ìlànà tó dé ó ti di àbí èkó àgbọ̀dọ̀ sí mother day àgbọ̀dọ̀ sí children day àgbọ̀dọ̀ sí woman day àgbọ̀dọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ kọ́dà best day àgbọ̀dọ̀ sí òjì wọ́n tún ti kọ́ ìjáde náà dé ìjáde àgbọ̀dọ̀ sí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ yọ ọjọ́ kan lẹ̀ lọ́jọ́ ọ̀dùnnú fúnra rẹ̀ àyàfi ìdíjọ́sì ti yọ̀ka òkun wa. ìyá lè fún lẹ́sà náà bá jẹ̀ ní ìdúró sọ̀rọ̀ sí o. bọ̀bọ̀ àwọn ọmọ ìyọ ọjọ́ ilé pé ọjọ́ ọ̀dùnnú mi lélẹ̀ èèwọ̀ ni kí mùsùlùmí ó ṣe. valentine day mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣe kẹ́ni ọ̀gbọ́dọ̀ ṣe é ọkọ̀ lọ bẹ́ẹ̀ lójúmọ́ tó ń gbé wa ó ti yé tó lé àìbámadá ìdí nìyẹn tá a fi lè ṣe kílẹ̀ pé ọjọ́ àti tá a fi lè ṣe kí ló bẹ̀rẹ̀. àti pẹ́ẹ̀l. pẹ́ẹ̀l wà á sọ pẹ́ẹ̀l mọ́ orin. wọ́n á ní ayáwó lára ṣe ayáwó. ayá ẹ̀rọ ìjọba ẹ̀rọ ayá ẹ̀rẹ́ nìkan. àní àyà kẹtẹ ti lè rí ìgbà wọn sọ yìí lọ àdìsí òun lọ sọ ti kọ́tọ́rọ́ wa àti sọ àdìsí ẹ̀kọ́ wa. dẹ́ àyà kùránì sọ́làtù ṣọ̀rá ó jẹ́ àmọ̀ pé gbogbo àwọn akọni ni wọn àwọn àmì ni máa tẹ̀lé wọn. tó wọ́n ti ń rí láwọn so nígbà tí wọ́n ti ń rí àwọn ọmọlẹ́yìn àwọn ẹlẹ́lẹ̀ rẹ̀ ìyẹn kí wọ́n lọ́dún tó tẹ̀lé ọ̀yìn àìdè ọ̀yìn àìdà àwọn táyà tó tẹ̀lé ìyẹn tó kí wọ́n lọ́dún tó tẹ̀lé àdókè ọmọ ewu orí ẹ̀yìn pàṣẹwà ìyẹn kí wo wọ́n jẹ́ ni ọlọ́run ọba rẹ̀ wo lórí tó ti pé wá ń pè wàṣọ ìwé ó ti wọlé ẹyẹ náà ọba ó wò lórí ó ti ó wò lórí gbogbo àwọn tó bá ìwádìí ẹ̀rí tó wá ń wàṣọ ìwé ó ti pè Kọ́ jẹ́ yíwọ̀n. Orí orí. Kọ́ jẹ́ rẹ̀. Lẹ́yìn tó bá jẹ́ súnà àlùsúnà, tó lè kọ́ orí Yorùbá, tó lè fi wá àtúntàwọn ẹ̀ tó lè fi pa àwọn ẹ̀ sáfíyèsí, tí ó sì lé lòlò sí. Kọ́sí tó kóró, tó bá ṣe é, ẹ̀ lọ, kò tó ta kò náà dùn táwọn tó ṣe ẹ̀kọ́ mẹ́ tó wọ́n lè kí wọ́n nú rẹ̀ tó sàtì má ti tó ta pọ̀ sí ní inú ẹ̀. ọba àti sílẹ̀ kọ́tà ìsìláàmù tàbí wọ́n náà tó ṣe orí sínú ìwé tọ́ǹtà àwọn èèyàn pé àbí wọ́n á ń ìwé ọ̀tà pọ̀ ní lélẹ̀ tẹ́lẹ̀ bá gbọ́ orin ara rẹ̀ ayá ìwádìí kó aṣọ di iṣẹ́ ọwọ́ tó wá jẹ́ pé àwọn èèyàn ní wọn ní lọ́kùnrin àárín ìmọ̀ orin ló ti gé ní ọmọ àgbọ̀ òtún wáyé lágbo ibà wà náà ní ìwọ̀n ní ṣe bẹ́ẹ̀ táwọn ẹ̀ bá ń ka orin táwọn ẹ̀ bá kọ ní ìsìn ìyọ̀n dáwọn lára yá ẹ̀ tó kàwé ẹ̀ ìjọba lóde yóò lè jẹ́ e wọn àbẹ́yẹ́ tí mo wáyé lẹ́nu ṣùgbọ́n ó kàn ń dára yá ó kàn ara kan. àmọ́ tó wá rẹ̀ àwọn àbúrò ní bíbí àyè tó bá káwọn ní wá gbọ́ ọ̀rẹ́ mú wọ́n bí ń ṣètò sí ayé ti ní o wọ́n làwọn olùkọ́jọ́ ti olùkọ́jọ́ ti omi kéwì náà wọ́n ò ní káàdì ìṣòro olùkọ́kùnrin àmì ìbò láwọn ìṣẹ̀ torí ìṣòro ìgbòho àti kọ́lẹ́jì lójú méjèèjì bọ́dá bá rẹ̀ tó ṣe ìpìlẹ̀ fún àmì ó bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn ti àbẹ́bọ́kùn láti mọ̀ orin yẹn á sọ̀kù rẹ̀. ó di é torí ẹ̀ mo rò pé ọlọ́dẹ̀ tó fún aláàrùkù láti pé wàmínà nẹ́ẹ̀sì náà yẹ ṣẹ́ẹ̀lì láwọn ìpàdé ọlọ́dẹ̀ tẹ́ àwọn èèyàn ti máa ra ìyẹn ni pé irinṣẹ́ eré ọ̀rọ̀ tí máa ń mú ìyá máa máa ti tọ́lọ́wọ́ balẹ̀ tó yẹ láti fi pa àwọn èèyàn rẹ̀. Kùránì ò náà Kùránì Kùránì kí lẹ́gbẹ́. Kùránì ò mọ̀ tó yẹ Kùránì ò mọ̀ ẹ̀kọ́ lọ́wọ́ yìí mọ̀ bẹ́ẹ̀rì ní ìjọ. So kò tó sí ẹlẹ́wọ̀ ẹlẹ́wọ̀ ẹgbẹ́ ìṣúra ẹgbẹ́ chẹ́kì ẹ̀ máa rí kọ́lọ̀mọ́ kó sọ wà kúrò ní ìlẹ̀. Ìwà ẹ̀mọ̀ bọ́yá sí ìlú dáa àbí lọ́ọ̀ dáa àbí bàbá ní ká ṣe wí ẹ máa mọ̀ nínú kú àwọn nǹkan míì nínú àbí àbáwọn ọ̀rọ̀ míì tí àwọn àbá àti sọ̀rọ̀ nínú tí wọ́n gbọ́ nínú ọ̀rọ̀ àbẹ́bí wa ọ̀kan sọ̀rọ̀ àti pé bílẹ̀ náà ni pé àbẹ́bí ọ̀pẹ ká máa sọ̀rọ̀ àbẹ́jáde ní ìbẹ̀rẹ̀ wọn. wọn náà bá ti kọ ìyí ìpàdé wọn kọ́ wọn mi tó ti jẹ́sẹ̀ lára àmì àjàwó tí wọn náà mọ̀ òhun ni ọlọ́run kan láta kàdá bèlkọ́wò ọ̀yẹ́kùn àìjáde ti pálí yìí ọlọ́run obìnrin ọgbọ́dọ̀ lẹ́hùn sí ọ̀rọ̀ rẹ̀ tí máa sọ̀rọ̀ lásán ọ̀rọ̀ gẹ́gẹ́ ni ẹ̀dá kùtà ní jẹ́ ọkùnrin tí ò ní lẹ́hùn kó lè bá a lò sọ́wọ́ àwọn wọ́n tún ní tàwọn àwọn tí wọ́n tún ń kọ́ lè yìí wọ́n tún ní àwọn ọ̀nà tí wọ́n fi ń tẹ́kì òun pẹ̀lú éjì ọmọ máa dùn kọjá fóun rẹ̀ nílẹ̀ rẹ̀. Tí bá ń kọ́ lásán wọn pa á. Ìrìn ni ọ̀pọ̀ ohun ọmọ yẹn àpá tí mo lè fi máa dáàbò mi lọ́dọ̀ kò sí. Ẹ dáhùn. náà náà obìnrin náà wọ́n àyíká. orúkọ òun yẹn máa dùn ọmọ wa kọ àwọn anúmọ́síláṣí à ń kéwòn tí ẹ̀kọ́ bá ṣẹlẹ̀ ní tí ọjọ́ pé obìnrin ló kà kéèsì rẹ̀ ọlọ́run ní ọ̀gbọ̀n sọ̀rọ̀ kí ni ó ti kọ́ pàtẹ́wọ́ omi jẹ́ kí wọ́n mọ̀ pé kà ṣẹlẹ̀ ní. ọlọ́run bí ọ̀gbọ̀rọ̀ yàwó ló bá ti láwọn lẹ́sìn àwọn tí àmì yẹ nínú ọkàn wọn obìnrin àwọn tó bá ti gbọ́ obìnrin báyìí bí bàtẹ́ sáná bẹ́ẹ̀ ló ṣe nínú ara wọn ẹ wá mi lẹ́nu lára àmì ní àjàwó lọ ẹ̀rọ ní pọ́tà tó lẹ̀ ní tó ẹ dàbò ẹ bá máa wo fídíò ni wọ́n ní wọ́n orí ẹ̀sìn wọ́n pè lórí ẹ̀sìn o àdéhùn òdìdí orí ẹ̀sìn. ọ̀rẹ́ ti yóò sára láì jẹun. Òun gẹ́gẹ́ bí kọrin yẹn ló bá kọ́ mú tó lọ fún ọ náà. Àbá tọ́ba yóò jẹ alátàlọ́ jẹ lọ́wọ́ yóò sàkọ́ lẹ́nu. wá kó àwọn obìnrin èsì kan lọ́dọ̀ táwọn náà máa dún. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aláya àbúrò ní ọmọ sọ wọn bẹ́ẹ̀ mọ́ gbọ́ mọ́ gbọ́ ayé lórí náà mọ́ gbọ́ làbẹ́ ká mọ́ o wọn náà wọlé làbẹ́ ká òun náà kọ̀ gbádùn gbogbo náà ní ọ̀pọ̀ rárá ọ̀gbìn náà tẹ́lẹ̀ ìbùkún náà wọ́n parọ́ mẹ́sì náà wọ́n ń lù tẹ́lẹ̀ gàdí oríṣiríṣi ti ti lo piano ó ti ń lo kága ó sì ń lo piano ó ti wà sọ́là ó ti dé ti ti ń lọ ilé ìtọ́jú òní kan lè wọ́n kọ́ sọ wọn bẹ́ẹ̀ wọ́n kọ́ sọ wọn bẹ́ẹ̀ ẹ má wulẹ̀ súnmọ́ wọn ìkàsíkọ́ ìgbọ̀ wọn ẹ bá kọ́ wọn lókè tọ́ tọ́ba lè di kí oríire ní fún yóò tọ́ba lè di kí rẹ̀ ó di é ara káàtì ẹ̀sìn ìgbìmọ̀ níwọ̀nba káàtì ẹ̀sìn ìgbìmọ̀ ní ìwọ̀nba àbúrú ni o tó wọn kò ṣe ní ọ̀rọ̀ fún wa láti ká àkókò bẹ́ẹ̀ yọ lọ́wọ́ tó wà ní ọ̀rọ̀. ìbéèrè ni pé lórí

àkọ́kọ́ ni pé bí ẹ̀ bá dẹ́sẹ̀ tọ́mọ̀ máa dà tó lè tọrọ àforíjì ó sì tọrọ àforíjì kọ́ àwọn tó fà á sílẹ̀ lọ́wọ́ lórí wọn sá àpò. ní o túmọ̀ nípa ní àwọn dẹ́sẹ̀ o tó tọ́ bá dá ní tòlè kú sórí ẹ̀ sẹ́wọ́n lè ọ̀bẹ́yìn tó ti dá ẹ̀ bí ojúṣe ìrẹ́ lọ. dípò tí àjọ ọmọ náà kílẹ̀ ìjọ gbọ́dọ̀ kó kékeré ẹ̀sẹ̀ náà bùkátà wọn lọ dáa ju ọmọ náà dáa àwọn tó tẹ́lá lè kí á mọ iṣẹ́ rẹ̀ ọwọ́ ju àbúrò yẹn lọ yàrá tí wà pé yọ wà náà ìṣòro ìṣòro ló ṣùgbọ́n ọlọ́run adájọ́ rẹ̀ mú ẹni tó bá ṣe se lọ́wọ́ dáṣẹ́ rẹ̀ kọ́lẹ̀ tó bá se méjì àti o ní gbèbèrè ọlọ́run ti dá iṣẹ́ rẹ̀ bóyá ẹni tó sọ àdéhùn yẹn bóyá àwọn ọmọ lẹ́yìn ìjàmbá ó ti yé ó túnà gírí pọ̀ àdéhùn yẹn bóyá fẹ́ bá rí ẹ̀gbẹ́ káwọ́ so wọ́n ló tún náà kiri lọ sọ. ẹ sọmọ náà wà lẹ́nu tó di ẹ ẹnì bá wa bí wo láti rí àdéhùn yìí tẹ ẹ sáré sí ẹ bá wà ní bóyá wọ́n yẹ kó fi àwọn àdéhùn ní wò ó torí pé àdéhùn kan kìí ṣe déyà máa gba ara lé tó di ẹ àdéhùn yìí ẹ kó wò ó gbé bóyá sọ́dún sọ́dún kan yẹn ní wàá fi wọ́n tú àwọn àwọn ọmọ yìí láti ìjọba ọmọ kó tiẹ̀ ṣòwò ìgbé ọlọ́run ọba ọmọ àmì wa àánú rẹ̀ sì ní ojú ìbínú rẹ̀ lọ àánú rẹ̀ sì sáwájú ìbínú rẹ̀ sòkítẹ́ ẹni wọn á pọ̀ níṣẹ́ burúkú lọ ọlọ́run kò sí wa bí tọ́lọ́ láàánú dé kó ilẹ̀ mọ́ àti ìgbé kí ẹ bá mọ́ ọmọ ìdẹ́sẹ̀ báyìí ọmọ tó bá wá dá a tán yóò sọ wá sọ̀rọ̀ àforí tó bá tó dà lọ́gbẹ̀ẹ́ nínú yóò tún lọ sí i yóò sọ̀rọ̀ àforí jù bí máa ń tẹ̀lé ẹ̀mẹ́gbà lókè ìgbà tí àníyàn rẹ̀ bá ti dá lẹ́yìn àní àforí sọ̀rọ̀ sọ̀rọ̀ tó sọ̀rọ̀ lẹ́sìn tó náà ọlọ́run lè alẹ́ rò pé ó ti ẹ̀ sọ̀rọ̀ àforí jù lọ́dọ̀ rẹ̀ lọ́pọ̀ lẹ́nu òṣòrí jù tí ó ti ẹ̀ mọ̀ nígbà tí ó yẹ kó yé ọ̀yẹ̀kọ́ ọ̀gbìn àforí jù lọ́dọ̀ rẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ bí táwọn ọlọ́run dé. Èsì ìyẹn ní akójúlẹ̀ ìmọ̀ lọ́dẹ́sẹ̀ tó bá ta tó kú sínú ẹ̀ náà tó ń mọ sí lọ́wọ́ báyìí tó ń ta fẹ́rù. Ó di yẹ tàbí àwọn ẹ̀jọ̀ tó wá sẹ̀ ọlọ́run bàbá wa ní ọwọ́ àlọ́ ìbísẹ̀ rẹ̀ lọ́sọ̀gbọ́n ọlọ́run skéle ọlọ́run ẹ̀kọ́ skéle èyí tí wọ́n rò pé kò tí pọ̀ ọlọ́run tó ń sọ rẹ̀ bóyá bọ́lá wọn ò ní sábòsí àmọ́ wọ̀ ọ́ kókó ṣe tó ọlọ́run lè fẹ́ràn wa níbi pé iṣẹ́ dáadáa wa ní yàrá tó kù lágbègbè iṣẹ́ tó wa ara ẹ̀ lọ́nà lágbègbè ó túmọ̀ sí pé ìpìlẹ̀ ní bọ́lá wọn kẹ́kẹ́ wọlé àdéhùn ló gbúlẹ̀ fún mi ló jí ó bá yín sí gbogbo tí ìjà lè jẹ́ nọ̀rọ̀ àmọ́ tòun ti gbé ọmọ náà ní ọkọ̀ ju wọ́n tó gbé sẹ́kọ̀ọ́ ti lẹ́nu àdé táwọn sọ̀rọ̀ àwọn ọ̀sán máa pé nínú ọgọ́rùn-ún kan èèyàn kan tí wà lè jẹ́ náà náìjí náà yé lè gbé. wọ́n àwọn ọ̀rẹ́ nìyẹn wọ́n àwọn ọ̀rẹ́ nìyẹn. tó bá rí àwọn ṣe ya bọ̀ wọn àwọn ti pọ̀ jù àwọn òbí sì pa wọ́n létí wọ́n bá wọn sọ ilé náà. nítorí ẹ̀ pé títà nẹ́bí mi yẹn kò lọ jìnnà láti gbọ́ yín náà wọ́n máa sáré tó ọjọ́ ẹ̀kan yẹn. àwọn sáré tó ọjọ́ ẹ̀kan yẹn. tó kò ní ìlànà ẹ̀kan yẹn òde kọ́ ni gángan o ọ̀la gángan nìkan o ọlọ́run ọ̀la yẹn ló dàgbà dà ọ̀la yẹn ló dàgbà dà sọ́kọ́ tó wà nàdúrà gbogbo ògbà gbogbo ògbà lórí ìlú wọn lẹ́yìn kọ́ àtọ́gbà fẹ́ rántí ọlọ́run ti rí ìsìláàmù kiri sí wá jẹ́ pé kú sórí ẹ̀ nígbà ìlú mi ó níbi àdúrà tó tó tá à ń báyé lè ó jọ dáadáa tá à ń rí lọ. Tó lè dùn sí ìdí wa ọ̀pọ̀ gan-an. Ọ̀pọ̀ gan-an online àti kábíyèsí bóò ni a ṣe gbẹ lọ́rùn tí ọlọ́run fi lo ìgbẹ́ lọ́wọ́ ọba yẹn ní sábà gbogbo wa láàbí ní sọ̀rọ̀ láàbí sọ̀rọ̀. Ọlọ́run jà sọ̀rọ̀ láàbí sọ̀rọ̀. Ọlọ́run jà ńlá pẹ̀lú àwọn tí wọ́n lọ. Ọlọ́run tó ju ìgbẹ́ lọ́wọ́ bó ṣe tọrọ àdúrà lórí owó lórí ọmọ lórí àlàáfíà bẹ́ẹ̀ ni ọmọ tọrọ àdúrà lérí kíkọ́nà di orí ẹ̀sìn kìí ṣe ọlọ́ba di òkú ṣe lẹ́sìn. Lọ́sà sílẹ̀ mọ̀ fún àdúrà ọmọ náà. Thank you.